إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى فخلف من بعده مخلف أداءوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا وعن أبي النجي العرباد بن سارية رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال قائل يا رسول الله كأن هذه موعظة مودع فماذا تعهد إلينا فماذا تعهد إلينا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإني عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين تمسكوا بها وعدوا عليها بنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح عباد الله اتبعوا نسيئة النبي صلى الله عليه وسلم ووصيته في ديننا ودنيانا a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ mo kí olúkúlùkù wa kú júmọ́ àtòní aláwọ̀ àgbà lẹ́sìn fẹ́nìkọ̀ọ̀kan wa ọjọ́ júmọ́ àtòní ó jẹ́ ọjọ́ kẹta nínú oṣù zulikwada ọdún fourteen forty three ọjọ́ júmọ́ àtòní òun náà ló sì jẹ́ júmọ́ àkọ́kọ́ nínú oṣù lulikwada ọdún 1443 Allah subhanahu wa ta'ala kó ṣe oṣù lulikwada náà kó ṣe ní oṣù ìbùkún fún wa kó ṣe ní oṣù àánú oṣù àforíjìn fún ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa nínú oṣù náà. اتبعوا نصيحة النبي صلى الله عليه وسلم ووصيته في ديننا ودنيانا ẹ jẹ́ ká tẹ̀lé àmọ̀ràn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa àti ilé ayé wa èyí ni àkòrí kútúbà wa ní òní ká tẹ̀lé àmọ̀ràn tí ànábì wa tó fún wa. àmọ̀ràn àsọtẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà tí ọlọ́run rán wá sílé ayé ó jẹ́ṣẹ́ náà dé òpin nígbà tí ó sì máa lọ ó fura mà wípé àsìkò ikú òun ó ti sún mọ́ pẹ́kípẹ́kí ó sì sọ àsọ́ọ̀lẹ̀ fún wa àsọ́ọ̀lẹ̀ náà ọpọlọpọ wa láàmọ́ àsọọ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wa tá a mọ̀ la gbàgbé ẹ̀ àtẹni tí ò mọ̀ àtẹni tó mọ̀ tó gbàgbé ẹ̀ àti wá fẹ́ di bákan náà kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. nínú súra Maryam Quran nineteen ayah fifty nine Allah subhanahu wa ta'ala. òun náà sọ àsọọ́lẹ̀ ó sọ àsọọ́lẹ̀ fún umma ó sọ àsọọ́lẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní fakhalafa min ba'dihim khalifun àwọn àròlé àwọn àròlé àwọn generation àwọn ìran tí ó padà máa wáyé lẹ́yìn àwọn tí ànábì bá lògbà yìí àdọ́hù sọ̀láàt wọn ò ní máa kírun déédéé o wọ́n máa fi irun ráre o wọ́tábà àwọn shahwat wọ́n sì máa tẹ̀lé yòdò yìdí ilé ayé wọ́n máa wá ọ̀rọ̀ ilé ayé káàkiri ọ̀rọ̀ ilé ayé ò ní jẹ́ wọ́n sinmi bí wọ́n ṣe ra mọ́tò bí wọ́n ṣe kọ́lé bí wọ́n ó ṣe máa ṣe yọ̀tọ̀ mi ní ọ̀nà tó já sí pé yóò máa kó bá ẹ̀sìn wọn ò ní wọ́n máa bá ká. ọ̀rọ̀ ń ti wá ṣe àbí òṣè mọ́ wa láà báyìí ó ti ṣe ó ti ṣe umma anabi ó ti wá di umma tí ó ń wá ayé by all means by all means by fire by force ni umma yìí fi ń wá ayé wọ́n sì ń gbàgbé irun gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbàgbé májẹ̀mú tọ́lọ́wọ́n fi gbà irun lọ́wọ́ wọn tí wọ́n ń kírun wọn yọ̀bọ̀yọ̀bọ̀ tí wọ́n ń kí rádaràda tí wọn ò ná ní ìjọsìn mọ́ àfi ilé ayé ìsáá ni ilé ayé sáá ni ilé ayé ni. bó ń ṣòṣèlú bí ó ṣe rí owó bí ó ṣèlú by fire by force ni ó máa wá bí ó sì ṣòṣèlú tó ń ṣe nǹkan míì ilé ayé first ni irun last lóríkì rẹ̀ níwọ̀n ìgbà tí bá ń gba ayé lọ́wọ́ tí ń ṣe kátàkárà lọ́wọ́ tó wà ní ojú ọ̀nà ìjẹ̀mú ẹ̀ lọ́wọ́ kò ní ráàyè kírun mọ́ o irun ògbélẹ̀ ni o àdọ́ usolat wọ́tẹ́bà ushahawat wọ́n wá fi irun wọ́n fi ráre ẹlòmíì ò ní kí rárá ẹlòmíì ó kì í nínú Ramadan ẹlòmíì ọmọ kì í bọ́ sí ẹ̀yìn àsìkò rẹ̀ oríṣiríṣi àwòrán dìyà usolat àbí ìdán atusolat ló ń bẹ nínú àwùjọ wa ilé ayé náà wà ní goal ó ní goal everybody aláwo ní fasáwòfà ìyàlẹ́kọ̀ọ́ nàgàyàn àwọn tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n pàdé ìparun o. wọ́n pàdé ìyá wọn o wọ́n pàdé iná o àsọ́ọ́lẹ̀ ọlọ́nu má jẹ́ kí yẹn ó kò lé ọ lórí o anabi sallallahu alayhi wa sallam nínú àsọ́ọ́lẹ̀ tiẹ̀ fún wa láti ọ̀dọ̀ baba Naji alẹ́rìnbá àjọmọ sáríà kí alọ́ ìjọnu sí i ó sọ pé òjìṣẹ́ ọlọ́run kírun fún wa ní ọjọ́ kan ó kírun fún wa ní ọjọ́ kan nígbà tó kírun tán wọ́n wá dojúkọ wá gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti kírun fún wọn tán yóò dojúkọ àwọn jàmáà. ó wá ṣe fún wa ó bá wa sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ náà bàlí ìgá ọ̀làgbára o ọ̀rọ̀ táwọn ibi bá wa sọ lọ́jọ́ náà ó ní agbára gan ni o ó débi tó yẹ kó dé ọ̀rọ̀ náà ojú wa sì ń wa mi pòròpòrò ojú wa ń dá mi ọkàn wa ń gbọ̀n pẹ̀pẹ̀ àwọn kan wa wọ́n ń gbọ̀n pé ah wàhálà dé ọkùnrin kan nínú àwọn sọ̀hábà ó sọ̀rọ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run ó ní ó dàbí ẹni pé ìwàásù tó ń ṣe lónìí ìwàásù ẹni tó fẹ́ dágbére fáyé ni ìwàásù ẹni tó fẹ́ dágbére pé ó dàbí ẹni pé mo ti fẹ́ padà sọ́dọ̀ olúwa ẹlẹ́dàá mi tó rán mi níṣẹ́. ẹn a gbọ́ ọyé a gbọ́ ọyé o ti pass message àwa tó sì bá sọ̀rọ̀ náà àìsí aláàbọ̀ làákàyè. ọlọ́pọlọ pípé ni wá àti mọ kí ni màdìlúùlù ọ̀rọ̀ rẹ kí lọ̀rọ̀ rẹ ń tọ́ka sí àti mọ̀ níta wá fẹ́ ni pé sọ àsọ́ọ̀lẹ̀ fún wa báyìí a sì mọ̀ pé ọjọ́ ọkú tiẹ̀ ti súnmọ́ ti lọ àwa tá a sì tí ì kú tá a máa ṣe fún wa. àsọ́ọ̀lẹ̀ táwọn ibi sọ fún wọn lọ́gọ́ náà lọ́hùn ẹ jẹ́ á ronú sí o àsọ́ọ̀lẹ̀ yẹn ẹ ká ronú sí ká sì tẹ̀lé e. la fi sọ pé ẹ jẹ́ ká tẹ̀lé e àmọ̀ràn àsọ́ọ̀lẹ̀ tí ànábì sọ fún mọ̀ yìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa àti lórí ayé wa ẹ gbọ́ àsọ́ọ̀lẹ̀ náà ànábì ní wùsíìkùm bìtẹ́kùwà lọ́ọ̀ wùsíìkùm. bìtẹ́kùwà lọ. mò ń pa yín láṣẹ èmi ń sọ àsọọ́lẹ̀ fún yín pé kẹ ẹ bẹ̀rù àlọ́ o ẹ bẹ̀rù àlọ́ o ẹ jẹ́ ká bẹ̀rù gbogbo oore tọ́lọ́mọ ṣe fẹ́dà láyé kí máa jọ wá lójú èyí tó ga jù nínú oore yẹn ó ní oore ìmọ̀ ẹ̀sìn èyí tó ga jù nu èyí tó tẹ̀lé ó ní ipò ipò àṣẹ èyí tó tẹ̀lé ó ní ọrọ̀ ayé ọrọ̀ ayé kéèyàn ní owó kó lówó kó ní òbítíbitì owó lọ́wọ́ kó tó wá kan èyí tó kàn nínú gbogbo àwọn orí ayé tó máa mọ̀ sí fẹ́ dà sẹ́rí gbogbo oore pátápátá yóò máa jẹ́ àpọ́nlé fẹ́ni tọ́lọ̀ ń ṣe fún tó bá bẹ̀rù Ọlọ́run ni tó bẹ̀rù Ọlọ́run ni o tó bá fi ìbẹ̀rù Ọlọ́run kún tọ́lọ̀ ń fún ni o tó o bá ti fi ìbẹ̀rù Ọlọ́run kún tọ́lọ̀ ń fún ọ ọ yẹpẹrẹ ju ohun tó lérò lọ ọ yẹpẹrẹ ju ohun tó lérò lọ àti kó o fìbẹ̀rù ọlọ́run kún ẹ lórí social media lónìí wọ́n lè gbá àfáà kan mú àfáà tó nílé kéwú wọ́n sì gbá mú wípé ó ń rèpù àwọn ọmọ ilé kéwú yóò sì jẹ́ ní yẹpẹrẹ tó ń ti mọ̀ tó mọ̀ kí ló fà àìbẹ̀rù ọlọ́ọ̀ni tọ́ ọ bá lérò páwọn èèyàn ń pọ́n lé ọbẹ̀rù ọlọ́ọ̀ ni o ọbẹ̀rù ọlọ́ọ̀ ni o àpọ́nlé tó o bá ń rí bóyá o jẹ́ àfà wọ́n máa ń pọ́n lé bóyá o jólówó wọ́n ń pọ́n lé o jẹ́ aláṣẹ wọ́n ń pọ́n lé torí pé ọbẹ̀rù ọlọ́ọ̀ ni o tọ́ ọ bá ti bẹ̀rù ọlọ́ọ̀ ọkàn rí pé tọba ń lọ títì àwọn aráàlú kan kóra wọn jọ ni wọn àmọ́ ní ó lè olè lágbájá olè lágbájá olè ti wá àti ipò tó wà ń lù aráàlú ó pariwo olè lé ọ lórí torí pé ó bẹ̀rù ọlọ́run ìyẹpẹrẹ wo ló tó kí gómìnà kan kí sẹ́nẹ́tọ̀ kan kí pírẹ́sídẹ́ǹtì kan kí fọ́mà sẹ́nẹ́tọ̀ kan fọ́mà gómìnà kan kọ́ máa kọjá lọ láàrin ìlú rẹ̀ ibi tí wọ́n ti bí táwọn aráàlú kí wọ́n sì kóra wọn jọ kí wọ́n sì máa kígbe olè lé lórí. àìbẹ̀rù ọlọ́run ló fà á o àìbẹ̀rù ọlọ́run ni o tí baálé ilé ò bá bẹ̀rù ọlọ́run ọmọ àlè ilé yóò fọwọ́ gun mú ẹni tó gẹ́ baálé ilé tó yẹ kó sọ fọ́mọ àlè ilé pé máa lọ bí wá ti bí ọ ọmọ àlè ilé nǹkan yóò wà fọwọ́ gun baálé ilé baálẹ̀ yóò fọwọ́ gun mú yóò sì fìlà lórí ẹ̀ yóò fi jà lórí gbogbo orin tọ́lọ́run bá ṣe fẹ́ dà tí ò bá ti mú bẹ̀rù ọlọ́run mọ́ ẹ máa wò bí ò yẹpẹrẹ lónìí yóò yẹpẹrẹ lọ́la òun ìbẹ̀rù ọlọ́run fi ṣe kókó nú ayé wa bọ́ ọ bá jẹ́ olùkọ́ tó bẹ̀rù ọlọ́run ọgọ́ta ọmọ iléèwé ó bá fi ọ́ sẹ̀sìn òní sórí yọkàn bọ́ lójijì ni a ìwọ lọ wá di ẹni tí ọmọléèwé wa wọ́n á fi ń ṣẹ̀sìn báyìí bẹ́ẹ̀ ni wọ́n fi ọ́ ṣẹ̀sìn torí pé ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run òun ní máa ń mú àpọ́nlé wá bẹ́ẹ̀ dà ọgbọ́n tó lọ sọ ni wípé òun dá yín lákọ̀ òun dá yín lábo òun dá yín níran ìran òun dá yín lẹ́yà ẹ̀yà ẹni tó lápọ̀n lẹ́jù lọ́dọ̀ ọ̀hún lẹ́tí ń bẹ̀rù lẹ́tí ń bẹ̀rù àsọlọ́run tó pọ̀n ẹ tí bá ń bẹ̀rù ẹ̀ yóò pọ̀n lé tọ́lọ́n bá sì ti pọ̀n lé ó di dandan kí àwọn aráàlú náà pọ̀n lé àmọ́ torí pé ọ̀bẹ̀rù olóhun láràlú fi ń kígbe olè lé ọ lórí wọ́n tún wá ń mú pure water wọ́n tún wá ń jù mọ́ ọ tòun tinú káàbọ̀ gini tó wà àbẹ̀rù ọlọ́ọ̀ni so bí èèyàn bá mọ kí tí ò ọlọ́run yóò ṣẹ̀sìn bó o lóòjó lówó tó ò ọlọ́run ọgọ́ta sírí bá túpọ̀ ò bẹ̀rù ọlọ́run tiẹ̀ ti bọ̀ ayé ò tí ì rẹ ni ọgọ́ta yẹn bá mọ̀ pé ọlọ́run sórí kó lọ hákùrà ní sórí wọn ò ní wò mọ́ o pé a wọn ò ní wò mọ́ o ìmọ̀ọ́mù nílùú èkó ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọdún kan tí mo gbọ́ lẹ́nu bàbá wa olóògbé ìmáàmù àkọ́kọ́ fún jàmọ́ UMB àwọn ni wọ́n sọ ìkáyà fún wa ojú wọn tó wọ́n náà fẹ́ kí jímọ̀ báyìí lọ́gọ́ náà ni wọ́n fẹ́ kí jímọ̀ lọ́gọ́ náà báyìí bí ìmáàmù ṣe gun bó sì fẹ́ gorí mímbàrì lẹ́nìkan dìde mọ́ lọ́rùn lónìí mọ́ gun orí mímbàrì lónìí o ọjọ́ júmọ̀ ni o mọ́gun orí mímbàrí lónìí o ọkọ ń sọ pé kí lọ́rọ́ lù ọ́ irú àrífín wa nu bẹ́ẹ̀ lẹ́ni kejì náà dìde pẹ̀lú ẹ̀ ẹnì kẹta náà dìde pẹ̀lú ẹ̀ nínú àwọn jàmáà hmm. ọlọ́run mọ̀ sí wálẹ̀ tí ó bẹ̀rù rẹ o ẹni tí ó bá ti bẹ̀rù ọlọ́run yóò ṣẹ̀sìn o lọ́jọ́ júmọ̀ tí ìmáàmù fẹ́ gorí mímbàrí torí àìbẹ̀rù ọlọ́run ó ṣẹ̀sìn ẹ̀ẹ̀mẹ̀sìn tó ṣe jẹ̀mọ́ sẹ́ni báwọn èèyàn ṣe dìde àwọn èèyàn ti dé àwọn èèyàn ti dé wọ́n ti pèrún o kó gorí mímbàrí kó bẹ̀rẹ̀ kútúbà ní o làwọn bíi mẹ́ta dìde mọ́ lọ́rùn o nàbà ni ó yẹ wọlé làwọn obìnrin kan bá wọlé pẹ̀lú oyún níkùn wọn nínú àwọn obìnrin tó jẹ́ tí wọ́n jẹ́ tọkọ wọn jẹ́ jẹ̀mọ́ mọ́sálásí tí ìmáàmù ti kì mọ́lẹ̀ olóyún oṣù mẹ́ta olóyún oṣù mẹ́rin olóyún oṣù márùn-ún. oyún sì ń lọ bí mẹ́fà ní ọjọ́ júmọ́à lọ́jọ́ júmọ́à Ah, ọlọ́run mọ́ mọ̀ gé ń sẹ̀sìn láyé o mọ́ gé ń sẹ̀sìn lọ́run o ìtàn yìí dùn sọ ni okòrò okòrò okòrò lẹ́nu o wọ́n bá tó wájú báyìí sẹ́rí bí ìmáàmù ṣe rí àwọn obìnrin ṣe ń bọ̀ òun gan ti ń gbọ̀n ó ti ń gbọ̀n ó ti ń gbọ̀n ó ti ń ṣẹ́gun lára ó ti ń ṣẹ́gun lára ó ti mọ tó ṣẹlẹ̀ sẹ́sì mọ̀ pé nínú jàmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan mọ bẹ́tẹ́ mọ́ láyà tó ga sí pé ọlá pé àpọ́nlé sì ń bẹ lára lè mọ́ mù nífi ń rí wọ́n mú mọ́lẹ̀ tọ́lọ́mbà ti wá gba àpọ́nlé ń kú ò nígbà tẹ́ tú nígbà tẹ́ tú ẹranko abidjawara lẹ̀ ni o. wọ́n bá ní ìmáàmù tá ń lóyún eléyìí sọ̀rọ̀ kíákíá ó ní èmi ni ta ló lóyún eléyìí èmi ni ta ló lóyún eléyìí èmi ni jẹ́mọ́ tó ṣẹlẹ̀ sí ìmáàmù ní dúró náà ni ìmáàmù ti rìn bọ́ ta kó o nu mọ́sálásí bí àsìkò tí bàbá wa sọ ìtàn yìí wa wọn ò mọ ibi tó sọlẹ̀ sí wọn ò mọ ibi tó sọlẹ̀ sí wọn ò mọ bẹ̀ wọ́n wá tì lẹ́kọ̀ọ́ wọn ò rí ó rìn jáde kúrò nù mọ́ṣáláṣí júmọ́ àná ibi tó wá láǹdì sí bọ́lá ọkọ́ sínú odò eh, òkun ni o sẹ́pẹ́ òkun bẹ lẹ́kọ̀ọ́ bọ́lá ọkọ́ sínú ọ̀sà ni o wọn ò sá wọn ò rókò ẹ̀ wọn ò ráàyè ẹ̀. àṣé ò ń bẹ̀rù ọlọ́run la fi ń pọ́n ọ́ lé tó o bá ti bẹ̀rù ọlọ́run mọ́ ó ṣẹ̀sìn ọba àpẹẹrẹ ń lè mọ́mù ọba àpẹẹrẹ mú fásírù ọba àpẹẹrẹ mufti gbogbo tó o bá rí opera rẹ kódà kó opera rẹ ní pírẹsidẹ́ǹtì tó o bá ti bẹ̀rù ọlọ́run ọjọ́ ẹ̀sìn rẹ pé ìyá ni ọgọ́tọ́ bá dé ara rẹ̀ ó kọ̀. ẹ jẹ́ àbẹ̀rù ọlọ́run o kọ́mọdé ọbẹ̀rù ọlọ́run kágbà ọbẹ̀rù ọlọ́run káàfọ́ ọbẹ̀rù ọlọ́run sórí gbogbo orí tó lọ́mọ ṣe fẹ́dà pátá ó ní ìbẹ̀rù ọlọ́run jẹ́ common factor ẹ́n nítorí wọn pe nǹkan ní common factor ó ní pé èmi gbọ́dọ̀ ní lára ìwọ náà gbọ́dọ̀ ní lára ìwọ náà gbọ́dọ̀ ní lára àjọ gbọ́dọ̀ ní kinní lára ni. Lara, bó o jọmọdé ní lára bó o jẹ́ gbàlagbà ní lára bó o jẹ́ àfà ní lára ìbẹ̀rù ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ a níbẹ̀rù ọlọ́run lára ni òrìjọ́ tí wọ́n sin lágbájá kúrò nílé iṣẹ́ látara pé ó kówó òlu jẹ ẹ wò yẹpẹrẹ tó bá in the whole world lágbájá ọmọ lágbájá eye báyìí ni ẹ̀sùn tí wọ́n fi kàn án ìyẹn pẹrẹ wo ló tó bá wọn gbogbo kọ́ńtì tí bá ń díláyé wọ́n mọ̀ gbé wọ́n mọ̀ gbé nísìnyẹn hàn pé àbíwọ̀ kọ́ mi ṣe alágbájá ọtún wá fẹ́ kówó tiwa jẹ padà lù rẹ o bí ayé ẹni tí yóò bẹ̀rù ọlọ́run báyé rẹ̀ ó sì rí nu yóò yẹpẹrẹ ni ọlọ́run lọ́ba tó tó kéèyàn máa bẹ̀rù ìwọ wàá bẹ̀rù rẹ̀ ọwọ́ á pé o lè fi èrú gba ìbùkún ẹ́ẹ́ táyé bá yín ọ̀ ọ padà ibi ìyẹpẹrẹ ní ọjọ́ kejì ni ẹjẹ́ abẹ̀rù ọlọ́run àsọ́ọ́lẹ̀ ànábì là ń kà fún wa wọn o wọ́n sámúhi wọ́n tọ́ a lẹ́yìn tánàbì pa wá láṣẹ tó sọ àsọ́ọ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́run tán ó ní ẹ wá máa gbọ́ràn kẹ́ ẹ sì máa tẹ̀lé àṣẹ àwọn aláṣẹ yín wàyí ni àbùdá ní abàṣì ìyànù kódà kó jẹ́ pé ẹrú ilẹ̀ Ethiopia òun ni ó jẹ́ aláṣẹ yín ẹ gbọ́ràn sí lẹ́nu ẹ tẹ̀ láṣẹ rẹ̀ kí ló bí ọ̀rọ̀ yìí ohun tó bí àsọlẹ̀ ni wípé ànábì ò fẹ́ ká dìde ogun sí ìjọba tí bá ń bẹ ń ta ànábì ò fẹ́ jẹ́ ìjọba mùsùlùmí ìbáà jẹ́ ìjọba kèfèrí ànábì ò ká dìde ogun sí i nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà agbára wa kì í ká ogun tọ́gìrì lágbára máa ń ká pé a lè ṣe tọ́ọ̀gì a tó o bá lọ kojú ìjọba ẹni tí ó rà yóò sàn bẹ̀. ẹ wo ayé àwọn Boko Haram kí ni claim àwọn Boko Haram kí ni demand wọn wọn náà fẹ́ gba ìjọba Nàìjíríà mọ́ àwọn aláṣẹlú lọ́wọ́ ǹjẹ́ wọ́n rí gbàdúrà lónìí wọn ò rí gbà ṣùgbọ́n kí ni wá ń ṣẹlẹ̀ aburú ni wá ń ṣẹlẹ̀ aráàlú tí boko haram fẹ́ gba ìjọba fún aráàlú náà boko haram mú pa wọn ò rí pírẹsidẹ́ǹtì pa wọn ò rí sẹ́nẹ́tọ̀ pa wọn ò rí gọ́fúnà pa ìdí inú tó fi ká sí pé ànẹ́bì ní ká ṣàgbọ́rọ̀ sí wọn lẹ́nu ká tẹ̀lé àṣẹ wọn má sọ pé ìtọ́kù ọ̀kù ni pé ó fẹ́ gba ìjọba nàìjíríà ó ka àbùkù ó àbùkù sórí ìjọba ìjọba lẹ́yìn ìjọba ọlọ́run ìjọba tó kàn níjọba ilé ayé o ohun tí wọ́n ń pè níjọba kì í ṣe pé ẹ̀yin kankan ẹ̀kan ẹ̀kan kóra yín jọ lẹ́bàálẹ̀ ti di nǹkan o rárá o rárá o prósẹ́sì ìjọba lágbára o ó ní agbára o bó o bá lóògùn ojú ó ti oògùn rẹ lọ́dọ̀ ìjọba o bó o bá ní owó lọ́wọ́ ojú ó ti owó rẹ o ẹwẹ́ nìkan gbà kan rí tó ní òun fẹ́ gba mándéètì òun ẹ wo ibi tó hẹ́ndì sí ibi tí ò fẹ́ràn lọ hẹ́ndì sí èyí tó sì lóun lóògùn tó lóun fẹ́ gba mándéètì ìjọba náà òun náà ń kọ́ níbo ló wà ọmọ ṣe ń pè níjọba ni káì bọ́lá ọba mújọba ó dàlí kìyàmà kìí ṣe wọ yìí tó gbójúlé àdó àbò gbójúlé ayẹta ah ah <laughs> ìjọba amúnimóògùn nínú ó kì ìjọba nù agbára wo kájọba. a mọ̀ ẹbẹ̀ lọ́ọ̀ ní pé ọlọ́run ọba o bá ní ṣe àyípadà ìjọba wa o ohun tí wọ́n ń ṣe yìí ò tẹ́ wa lọ́rùn o kò fi ti wa o a mọ̀ bẹ̀jọba ní àmọ́ kẹwàá kóra yín jọ kẹwàá kóra yín jọ kẹsàn ń lọ sí ilé gómìnà kan ẹni tí ó rà yóò san bẹ́ẹ̀ wọn èyí wọn èyí sọ pé àwa fẹ́ lọ dìtẹ̀ a fẹ́ so ànábì fẹ́ ká ṣe jẹ́jẹ́ ni o tọ́lọ̀ bá ti kan ọ̀rọ̀ kódà kò já sí pé ẹrú ni wọ́n fi ṣe kíni aláṣẹ wa ẹni tó wáá já láṣẹ wa lónìí àgbọ́nú tàrípẹ́rù ni tọ́ba tún wáá dẹ́rúṣẹ́ tọ́wọ́ ẹ̀ bá ti wà ní pé òun làṣẹ ìlú wà lọ́wọ́ rẹ̀ ọ̀tẹ̀ jẹ́jẹ́ ni o tọ́ọ̀ bá ti fẹ́ fẹ̀mí ẹ̀mí ara rẹ̀ ṣòfò tọ́ọ̀ fẹ́ fi ẹ̀mí aráàlú ṣòfò ọ̀tẹ̀ jẹ́jẹ́ ni ẹ jẹ́ wọn ara wa so ọ̀rọ̀ ilé ayé wa nìyẹn o ọ̀rọ̀ ilé ayé wa nìyẹn tàbí ń pa wá láṣẹ tó ń sàsọ́lẹ̀ fún wa pé káàtẹ̀ jẹ́jẹ́ má darapọ̀ mọ́ Boko Haram àwọn tó ń pera wọn ní IPOB ta ni wọ́n ń pa ara wọn ni wọ́n ń pa ìjọba sì ń gbò wọ́n ràn ẹ máa para yín sò àwọn máa pín owó ń sò ẹ̀yin máa para yín àwọn sì máa pín owó ayé ló sú yín táyé ò bá sú yín ni ẹ̀rín sọ pé fẹ́ bá wa jà <laughs> ah, lọ́ọ́ ka ìtàn dáadáa lọ́ọ́ bá àwọn àgbàlagbà léèrè àwọn tí wọ́n ti gbégbèsè pé àwọn dojú ìjọba gbogbo lẹ̀ àwọn ní dojú bo lẹ̀ kẹ́yìn. ìwọ ò ní ra burú lọ́wọ́ ń tiẹ̀ ni ò ní ra burú lọ́wọ́ tẹ́nìkan bá wá pè ọ́ pé wàá jẹ́ alọ́gbógun tìjọba sọ ń bọ̀ nígbà bá ọba rí ọ yóò mọ̀ pé ọ̀wà ń ẹnu ọ̀wà ń ẹnu. lẹ́yìn àmọ̀ràn lórí ọ̀rọ̀ ilé ayé wa nu o bá nísìn ìjọba ò tó dáa fún wa ń tòótọ́ bójú yín ló yìí àbójú yín kọ́ ní dán yìí ìjọba ò dá ìjọba ò ra mọ́tò ìjọba ọ̀dọ́ ìjọba ọ̀dá ẹ̀ ń kọ́lé ìjọba ọ̀dá ìjọba ọ̀dá ẹ̀ ń ṣe rere àárí ah! ojú pé gbogbo wa ti síìkì lára wa àárí ojú wa pé gbogbo wa wá dé ṣébi wá ń pakú lọ àgásí wípé o lè mọ ọ̀rọ̀ náà ṣe tiẹ̀ kódà kí ìjọba má gbádùn tiẹ̀ ni kò mójútó má sọ pé o fẹ́ gbàjọba ẹ̀yìn rẹ̀ kì í dáa ẹ̀yìn rẹ̀ kì í dáa o bí àwọn ológun gan bá gbìyànjú ẹ̀ wò wọ́n mọ ti mẹ́ńbẹ̀ àwọn tó jólógun gangan tó kẹ́ pé iṣẹ́ tí wọ́n ní kẹ́ pààyàn kẹ́ ń bá láwọn dìtẹ̀ gbàjọba tọwọ́ bá bá wọn pẹ́rẹ́ àwọn náà mọ ti ń bẹ lábẹ́ rẹ̀ wọ́n pa wọ́n dànù à ń bọ̀ sí bọ̀ sí ìwọ civilian tó yẹ pé ọmọbi tẹ́ máa ọmọbi tẹ́ máa kọ ìbọn sí tẹ́ máa fẹ́ yìnbọn bí di ìbọn ló kọ sára rẹ ni o bẹ́ẹ̀ gbẹnu ìbọn ló kọ sára ọmọbẹ̀ lọ́jọ́ kọ́ ara rẹ̀ jẹ́ mọ́tà wà lálẹ́. tọ́ lẹ́yìn àmọ̀ràn ilé ayé wa ànábì wa fi àmọ̀ràn ẹ̀sìn kún ànábì ní fa ináhù mọ̀ ìyá ìṣe omi nkùn báàdì dájúdájú o ẹni tó bá tún sẹ̀mí lọ lẹ́yìn ikú mi nù yín o fàṣàyàrọ̀ ìkìlá àfàǹkẹ́fì rọ̀ yóò wá rí ìyapẹ́ ẹnu lóríṣiríṣi sáà tí wá rí ni ìyapẹ́ ẹnu lórí ọ̀rọ̀ ẹ̀sìn sáà tí rí ni ọ̀tọ̀ ni alùsùn náà ọ̀tọ̀ ni alisufi ọ̀tọ̀ ni shia ọ̀tọ̀ ni mutezila àwọn big big big big big big ìjọnu o ọ̀tọ̀ lamadiya atúwárà àwọn wẹ́rẹ́ ọ̀tọ̀ lógúnṣẹ́ ọ̀tọ̀ ńlánàṣẹ́ ọ̀tọ̀ ni síkírù ọ̀tọ̀ ni oríṣiríṣi fasayarọ ìtìláfán kẹsì rọ nílùú ìbàdàn yìí nìkan ọlọ́run ló mọ iye ẹgbẹ́ ẹ̀sìn ti mẹ́mbẹ̀ẹ́ ansorudini nsorudini anwarudini ndakandini tọ́bẹ̀ ẹ̀kẹ́ tọ́ga sí wípé ẹlòmíì ọmọ sọ pé ah tí má ti wá fẹ́ ṣe ìsìláàmù èwo gan nígbà bíi lọ́ǹgì sí nínú gbogbo àwọn ọjọ́ yìí kódà ẹlòmíì ti ṣe tó mẹ́wàá bọ́ sẹ́yìn ó ti ti inú ọ̀kan bọ́ sínú ọ̀kan ó ti inú ọ̀kan bọ́ sínú ọ̀kan fàṣàyàrọ̀ èkìtìlá fàǹkẹ̀fẹ̀ rọ̀ àsọ́lẹ̀ ànábì ló ṣẹ̀ wípé lẹ́yìn mi o ẹ rí oríṣiríṣi láàrin àwọn mùsùlùmí bóun ló sì wá mílẹ̀ tí wọ́n wà ṣe ń bẹ̀ ànábì wa ní fa'alaykum bi sunnati wa sunnati l-khulafa al-mahdiyyin ar-rashidin tó bàbá ti wá rí báwọn ìlànà tèmi kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ oníkọ́ máa lò ìlànà àwọn àrólé mi àwọn olùmọ̀nà tọ́lọ̀ ń tọ́sọ́nà abubakiri umaru usman àti ali ohun tó o bá fẹ́ ṣe nú ẹ̀sìn mọ̀jì ó kọjá ìlànà èmi àtàwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn mọ̀jì ó kọjá ẹ̀ ṣé sọ gbọ́ yé báwọn ohun tó bá ṣe nú ẹ̀sìn sẹ́ mọ̀jì ó kọjá ìlànà tèmi ànábì àti tàwọn àròlé mi mẹ́rẹ̀ẹ̀rin sọmọ pé tiẹ̀ ti kọjá rẹ̀ báyìí nísìn a ní o mọ̀ sí sọ̀rọ̀ tó lè fa tì mọ̀ a ní o mọ̀ sí mọ̀. oníṣẹ́bí lẹ́yìn ikú ànábì ni wọ́n kó kùránì jọ ta ló kó jọ Usmanu Usmanu jẹ́ ọ̀kan nínú àwọn tọ́lọ́ tánàbí ní kátẹ́lì ẹ́ ọ wá fẹ́ fi tó ṣe ọ fi wá wé ti àwọn bàbá yín ó dàkúdà kó jọ́dá wọn náà ńgbà ànábì ń lọ kò ní òtẹ̀lé ṣé o ádámà kò ní ṣé kò ní gbogbo àwọn ṣé má kọ́ ní wọn ó ní wà súnàtò lè kùlàfà rọ̀ṣídìn ilana tèmi ilana àwọn àròlé mi mẹ́rẹ̀ẹ̀rin ìwọ bìrẹ̀ léèrè sáà bàbá yín ń sẹ́wà nínú àwọn kùlàfà bìrẹ̀ léèrè bẹ́ẹ̀ sáà bàbá yín ń sẹ́wà nínú àwọn kùlàfà tánàbí ìdákọ̀ọ́nù àdìsí ọ̀nà àbáyọ nìyẹn o ànábì ní tàmásákù bíhà ntí mo fi lẹ̀ tí mo ṣe àtàwọn àròlé mi mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí wọ́n ṣe ó ní ẹ dì mú o táyé bá jẹ́ ayé ogúnṣẹ́ táyé dayé lánàṣẹ́ táyé dayé gbá tó dayé gbélẹ̀gbé òkè tó dayé ẹ̀ẹ́dẹ́ dojú ànábì ẹ̀yọ̀nbú ànábì tàmásàkú <clears throat> bìhá ìlànà tèmi sáwọn sàbí èmi ṣe bí ṣe mọ́ gbígbó ànábì nu tẹ ọ gbọ́ rí pé wọ́n mọ́ dojú ànábì lásìkò tiwọn tó o ti gbọ́ bẹ́ẹ̀ jìnnà sí ìlànà tèmi ni kò tẹ̀lé àtàwọn àròlé mi wà á do aléhà bíi náwó àjì eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ ni kó fi dì mú o sẹ́mọ̀ nínú gbogbo eyín tí ń bẹ lẹ́nu eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ ohun tó bá bù tó bá dì mú áà kò sí kò sẹ́ni tí ó gbà lẹ́nu ń tọ̀hún bọ́ọ̀ bá fi eyín iwájú rẹ̀ di aṣọ mú wọ́n fà á mọ́ ọ lẹ́nu báyọ̀ jáde ni bọ́ọ̀ tó bá fi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ tó bá fi di nǹkan mú nǹkan àfihàn tí ọba ìyàgbárí ẹ̀ sí méjì lòkù. ànẹ́bì fún wa ní tẹ̀mùsíìlì ni ó ó fún wa ní àkàwé pé má jẹ́ kí ìlànà tèmi kó bọ́mọ lọ́wọ́ ìlànà àwọn àròlé mi mẹ́rẹ̀ẹ̀rin má jẹ́ ò bọ́mọ lọ́wọ́. wa iyyakum wa muhdathatil umur ẹ wá lọ jìnnà sí gbogbo nǹkan táwọn àáfàá kan bá tún dálẹ̀ nú ẹ̀sìn tí wọ́n láwọn fi ń korú sí àwọn fi ń kóyọ̀ sí mọ̀lídì wọ́n fi ń korú sí ni o àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n fi ń korú sí wọ́n fi ń kóyọ̀ sí ni. ànábì ní ẹ̀jìnà sí gbogbo nǹkan tuntun báyẹn o fàyínà kó la mọ́húdásá ti ń bèdìà torí gbogbo nǹkan tuntun wọn yẹn la máa ń pè ní bídíà wàkúlà bídíà á ti ń dọ̀la àlà gbogbo bídíà sì ní ìṣìnà ni o má ṣìnà o ẹ má ṣìnà o wọ̀nà o má ṣìnà o ànábì ti fún wa lámọ̀ràn tá a fi bá ìjọba lò tẹ̀lé ó fún wa lámọ̀ràn bá ṣe sin ọlọ́run tẹ̀lé tó bá ti tẹ̀lé aburú ti ń lọ lù ú kò ní jẹ́ tiẹ̀ kò ní ṣe kòǹgẹ́ rẹ̀ ó mórí bọ́ńbẹ́ ọkàn rí ó balẹ̀ pé alihamudulilayi ohun tí mò ń ṣe lọ́wọ́ yìí mo ti gbọ́ lẹ́nu àwọn àfáà tó sọ pé báwọn ibi ṣe ṣe nù báwọn sọ abáyé ṣe ṣe nù lọ́ba parí alọ́fíwá sí kòǹgẹ́ rẹ̀ o àwọn ọ̀yọ́nú sí wa o orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run mọ́jọ́ dàrú o àwọn tí ń darí wa ọlọ́run má ṣe wọ́n níkà fún wa mọ́ má ṣe wọ́n níkà fún wa mọ́ ìwà ìkàyè ti pọ̀ ju ọlọ́run bá ní tún wọn ṣe fi ìfẹ́ wa sínú ọkàn wọn má jẹ́ kí wọ́n máa fi owó àwé wa ṣàwé lálejò owó wa yìí náà ni wọ́n há tẹ́ fi ń tẹ́ fi ń dìbò fún wọn tí wọ́n fi ń dìbò fẹ́ tí ò yẹ wọ́n dìbò fún ọlọ́run bá ní tún ọkàn wọn ṣe bá ní yí wọn padà àwọn wàrà tí ń sàn nàìjíríà tí ò dáyé kalẹ̀ tí ò dé òjé tí ò dé bẹ̀rẹ̀ ọlọ́run yóò sàn kárí yóò sàn kárí àwa náà mọ wàrà mù abẹ́ẹ̀ mọ wàrà mù ni àwa náà mọ wàrà mù kọ́lọ́n tí ó sàn kárí kọ́lọ́n kó sànù wa subhanakalamu wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu ilayk akimu